olólùfẹ́ wa bá a ṣe ń wò mí káàkiri tìbútòrò àgbáyé lẹ́yìn tí a kúrò nílùú ìṣẹ̀ǹbáyé Ìjìgbò àwa forílẹ̀ ìlú Òkò ìlú Òkò ó ti wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú Èjìgbò ó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú Èjìgbò àti ìlú Òkò iná ni wọ́n jọ jẹ́ ààlà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú Òkò la wá wà báyìí à ń lọ sí ààfin ọba wa olóko ọ̀rànmíyàn níbi à ń forí lé báyìí láti lọ kàn sí bàbá wa láàfin tí a bá gbàgbé a wá sí ìlú yìí ní ọ̀sẹ̀ tó lọ àmọ́ àráyè rí bàbá a sì fẹ́ lọ sí ìlú ìjàdó ìkórìta iná la wà yìí ní ọ̀nà tó lọ sí ọ̀nà ògbómọ̀ṣọ́ ní tó lọ sí ààfin tó sì lọ sí ọ̀nà ìlú ìjàdó ààfin kábíyèsí wa olóko iná ni àti ń sún ìlú Òkó náà la wà yìí tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ Ọ̀rànmíyàn torí náà tá a bá ní àǹfààní àti rí bàbá wa lónìí ẹ rí bí ìfọ̀rọ̀wérọ̀ àwa àti bàbá ṣe lọ àmọ́ tá a bá tún wá láǹfààní àti rí wọn àjẹ́ pé ó tún di ìgbà míì à ń ṣiṣẹ́ wa o fún ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas náà ni o ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń wò wá àti déwájú ààfin báyìí fẹ́ kàn sí bàbá wa ẹ ṣe gan ni o. tó lẹ́yìn ìgbà tá a kúrò nílùú Oko tí ń ṣe ìlú ìṣẹ̀ǹbáyé tí kábíyèsí wa Ọ̀rànmíyàn olóko tí wọ́n sì gbà wá tọwọ́ tẹsẹ̀ tẹ́sì sọ fún wa pé àwọn gbà wá tọwọ́ tẹsẹ̀ tó bá di ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ mẹ́jọ òní ká máa bọ̀ nílùú Oko láti wá gbọ́ ìtàn Oko kí gbogbo ìgbà yóò sì mọ ta ni Olóko ọmọ Ọ̀rànmíyàn a ti wá ń kúrò nílùú Oko báyìí a ti ń forí lé ọ̀nà ìlú Ìjàdó ìlú Ìjàdó tí a ń forí lé yìí ibẹ̀ ni wọ́n ti bí balógun kan o tó ṣe pé nílẹ̀ Ìbàdàn wọ́n máa ń wí pé hmm, ká balógun bíi Ìbíkúlé ó di ayé àtúnwá. Ah! ìlú bàtà ti bí balógun ìbíkúnlé ni mò ń lọ yìí mo fẹ́ ká lọ wo ta ni balógun ìbíkúnlé bàtà bá gbàgbé nígbà mo sọ ìtàn ààrẹ ọ̀nà kakanfò kúrúmí ìjàyè balógun ìbíkúnlé ńlọrẹ́yìn ààrẹ ọ̀nà kakanfò kúrúmí ìjàyè ìlú balógun ìbíkúnlé ọ̀hún iná làwa ń lọ báyìí a rí i pé ọ̀nà yìí ó kù díẹ̀ káàtó ọ̀nà tó lọ láti òkò wọ ìlú ìjàgbó ọ̀nà yìí ọ̀dà o a fi ń pe ìjọba wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ à pe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ bá wa mójútó ọ̀nà yìí ẹ bá wa mójútó ọ̀nà yìí a gba ìpínlẹ̀ ọ̀yọ́ a gbà bọ́ sí ìpínlẹ̀ ọ̀ṣun a gba ìwó a gbà bọ́ sí ilé igbó a gba ilé igbó a kọjá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú àwo ẹ̀dẹ ká tó wá lọ sí ìlú àrá ara, nígbà tá a kúrò nílùú àrà iná ẹ̀ la wá sí ìlú èjìgbò nígbà kúrò léjìgbò la wá sí ìlú òkò àwa kúrò ní òkò láàfin ọba wọn olóko làwa fi orílẹ̀ ọ̀nà ìlú ìjàdó ìlú balógun ìbíkúnlé mo mọ̀ pé gbogbo ilẹ̀ lẹ́fẹ̀ẹ́ mọ ìlú tá a ti bí ìbíkúnlé á ọ̀nà yìí ò dáa rárá jẹ̀lẹ́ńkẹ́ ni ìlú balógun ìbíkúnlé iná ẹ̀ la fẹ́ lọ fún ìgbà àkọ́kọ́ fún ìgbà àkọ́kọ́ rèé tí ààrẹ òpìtàn olóyè Laji Abbas tí ó ìlú òkò òkò ẹ̀mọ̀rọ̀pá ti ń súnmọ́ òkú báyìí àti ń súnmọ́ ìlú ìjàdó ìlú ìjàdó jàre ẹ má bínú ẹ má gbomi mu ni torí náà òkú la ti ń kúrò a fẹ́ lọ sí ìlú ìjàdó ojú ọ̀nà ọ̀dà ojú ọ̀nà ọ̀dà ṣùgbọ́n a mọ̀ sí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ títí ìgbà tá a pàdé o nílùú ìjàdó ìlú balógun ìbíkúnlé ìbíkúnlé olókè kìnìún oníbùdó ire o. àrìn púpọ̀ bóyá láti ẹ̀rìn èrè àárín ìrìn ìṣẹ́jú mẹ́wàá o pẹ̀lú ọkọ̀ tá a fi ń wọ ìlú ìjàdó. fún ìgbà àkọ́kọ́ à ń wọ ìlú alágbára jagunjagun tó ṣe wípé wọ́n nìbàdàn a máa pálọ̀wọ̀ yìí pé àgbàlá ìbíkúnlé ó ju oko bàbá ẹlòmíì lọ ọmọ ìlú ìjàdó ìní ìbíkúnlé ọmọ ìlú ìjàdó ìní ìbíkúnlé ìlú ìjàdó ta ti bí balógun ìbíkúnlé ìlú náà ni à ń wọ̀ lọ ìlú ìjàdó ta ti bí balógun ìbíkúnlé torí náà fún ẹ̀yin tí ẹ̀ bá mọ ìlú ta ti bí alágbára balógun ìbíkúnlé ìlú ìjàdó yìí náà ni à ń wọ̀ lọ fún ìgbà àkọ́kọ́ ẹ kú àbọ̀ sí ìlú ìjàdó mo sì kí wa pé ojú tá a fi rí ìlú ìjàdó ojú náà ò ní fọ́ ìlú ìjàdó iná ẹ̀ láti rí ìhò ìletò tá a ti bí balógun ìbíkúnlédè tá a bá wọ̀ lú ilé olórí ìlú ìlà lọ á lọ mọ̀ bóyá baálẹ̀ lání ní ìjàdó ni o àbí ọba ìlàní ní ìjàdó ẹ jẹ́ ká ilé baálẹ̀ ẹ jẹ́ ká bèrè lé baálẹ̀ ẹ ká wọ inú ìlú lọ inú ìlú ìletò tá a ti bí balógun ìbíkúnlé iná làwọ̀ ẹ̀. Hmm. mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí a bá gbàgbé tí ẹ bá ń fi ọkàn bá mi bọ̀ lẹ́yìn ìgbà tá a kúrò nílùú òkò ìlú òkò iná ni à ń wò ní ọ̀kan láì sọ fún wa pé a lọ sí ìlú ìjàdó mo rò yí pé ibi ẹ̀bùrú tá a gbà ń bẹ̀ èèyàn kọ́nà lọ́hùn iná ni a ti kúrò ní ìjàdó ìlú òkú àti ìjàdó wọ́n jọ pa ààlà a sì dé ọ̀dọ̀ bàbá wa olújàdó ọba ìjàdó wọ́n sì ṣe àdéhùn pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn ò rí àwọn olóyè àwọn ọjọ́ ìṣẹ́gun à ń bọ̀ wá gbọ́ ìtàn ìlú ìjàdó ìlú tá a ti bí balógun pàtàkì pàtàkì ní ìbàdàn balógun ìbíkúnlé olókè támápè ní kìnní oníbùdó tá làwọn èèyàn ìlú ìjàdó níbo ni wọ́n ti wá níbo ni wọ́n ti ṣẹ̀ wá ẹ̀ ni a gbọ́ nígbà tí a bá padà wá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àmọ́ ká má gbàgbé o ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tuesday tí ń bọ̀ yìí ọjọ́ mẹ́jọ òní iná ni a gbọ́ ìtàn láti ẹnu bàbá wa Ọ̀rànmíyàn ọba olóko iná la máa gbọ́ ìtàn lẹ́nu wọn a sì dúpẹ́ o lọ́wọ́ bàbá wa ọba ìjàdó wọ́n fún wa ní iṣu ojú tó lé òun ní <laughs> jẹ́ bí iṣu náà o <laughs> èmi wọ́n fún iṣu owó pọ́ níṣu o torí sáà gbàgbé pé ojú tó lé ọjẹ iyán ní ìrágbìjì kò fún mi ní iyán jẹ ní ìrágbìjì èmi náà ti wá gba iṣu ní ìlú ìjàdó èmi náà ò ní fún ojú tó lé ní iṣu tí mo gbà ní ìlú ìjàdó lọ́dọ̀ bàbá wa olùjàdó ti ìlú ìjàdó àwọn ìròyìn náà ojú bá òòlù pálá ọmọdé ojú pálá wà àgbà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ẹ̀ ń fọkàn bá wa lọ àtẹ̀tẹ̀ ń ṣe àtìlẹyìn fún ètò yìí wa ìtàn Yorùbá títí ìgbà dáàtú wá pàdé. bàbá bàbá wọn kì í pẹ̀bọ̀ ń bọ̀ yẹ ẹ̀ dáhùn. nígbà wọn ti rí àbọ̀ ìbọn ṣiṣẹ́ nígbà wọn ti rí lẹ̀kẹ̀ lọ́rùn wa ìbáwọn ọlọ́kadà ni èmi àmọ́ sọ pé táwọn yẹn bá ti rí ìlẹ̀kẹ̀ kìí ṣe gbogbo ẹni tó lo ìlẹ̀kẹ̀ náà ní aláwo àṣà Yorùbá ni àṣà tiwa ní ìlẹ̀kẹ̀ lílò àṣà tiwa ní ìlẹ̀kẹ̀ lílò bó o jù bẹ́ẹ̀ lọ jẹ́nu iṣu ìbílẹ̀ wọn fún níṣu tó títí ìgbà tá tún pàdé ní ọ̀dọ̀ ọba wa ọba alára ti àrà. lógun ọ̀fẹ́. ọba ti kúrò bẹ́ẹ̀ ìbàdàn yá. <laughs>